kọ́ríntì kínní orí kẹrìnlá ẹ máa lépa ìfẹ́ ṣùgbọ́n ẹ tún máa tiraka láti ní ẹ̀mí mímọ́ pàápàá jùlọ ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ nítorí ẹni tí ó bá ń fi èdè sọ̀rọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ ọlọ́run ni ó ń bá sọ̀rọ̀ nítorí pé kò sí ẹni tí ó gbọ́ ohun tí ó ń sọ ẹ̀mí ni ó gbé e tí ó fi ń sọ ohun àṣírí tí ó ń sọ tí kò yé ènìyàn ṣùgbọ́n ẹni tí ó ń wàásù ń bá ènìyàn sọ̀rọ̀ fún ìdàgbà ti ẹ̀mí fún ìtùnú àti ìwúrí ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ ara rẹ̀ nìkan ni ó mú dàgbà ṣùgbọ́n ẹni tí ó ń wàásù mú ìjọ dàgbà inú mi ìbádùn bí gbogbo yín bá lè máa fi èdè àjèjì sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí ìbádùn mọ́ mi nínú jùlọ ni pé kí ẹ lè máa wàásù ẹni tí ó ń wàásù ju ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ lọ àfi bí ó bá túmọ̀ ohun tí ó ń fi èdè àjèjì sọ kí ìjọ lè rí ẹ̀kọ́ kọ́ fún ìdàgbà ẹ̀mí. ará ǹjẹ́ bí mo bá wá sọ́dọ̀ yín tí mo fi èdè àjèjì sọ̀rọ̀ àǹfààní wo ni mo ṣe fún yín kò sí àfi bí mo bá ń ṣe àlàyé nípa ìfihàn tàbí ìmọ̀ tàbí ìwàásù tàbí ẹ̀kọ́ tí mo fi èdè àjèjì sọ bí àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí a ń fi kọ orin bíi fèrè tàbí dùrù kò bá dún dáradára ta ni yóò mọ ohun orin tí wọ́n ń kọ bí ohun tí fèrè ogun bá ń wí kò bá yé ènìyàn ta ni yóò palẹ̀ mọ́ fún ogun bẹ́ẹ̀ gan-an ni tí ẹ bá ń lo èdè àjèjì tí ẹ kò lo ọ̀rọ̀ tí ó yé ènìyàn báwo ni ènìyàn yóò ṣe mọ ohun tí ẹ ń sọ afẹ́fẹ́ lásán ni ẹ ń sọ̀rọ̀ sí láìsí àní-àní oríṣiríṣi èdè ni ó wà láyé ṣùgbọ́n kò sí èyí tí kò ní ìtumọ̀ nínú wọn nítorí náà bí n kò bá gbọ́ èdè kan mo di aláìgbédè lójú ẹni tí ó bá ń sọ èdè náà òun náà sì di kò gbédè lójú mi bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú yín níwọ̀n ìgbà tí ẹ ń tiraka láti ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ máa wá àwọn ẹ̀bùn tí yóò mú ìjọ dàgbà ìdí rẹ̀ nìyí tí ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ fi ní láti gbàdúrà fún ẹ̀bùn láti lè túmọ̀ rẹ̀ bí mo bá ń fi èdè àjèjì gbàdúrà ẹ̀mí mi ni ó ń gbàdúrà ṣùgbọ́n n kò lóye ti inú ara mi nígbà náà kí ni kí a wá wí n ó gbàdúrà bí ẹ̀mí bá ti darí mi ṣùgbọ́n n ó kọrin pẹ̀lú òye bí o bá ń gbàdúrà ọpẹ́ ní ọkàn rẹ bí ẹnìkan bá wà níbẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ báwo ni yóò ṣe lè ṣe àmì sí àdúrà ọpẹ́ tí òun gbà nígbà tí kò mọ ohun tí òun sọ ọpẹ́ tí òun ṣe lè dára ṣùgbọ́n kò mú kí ẹlòmíràn lè dàgbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ èdè àjèjì ju gbogbo yín lọ ṣùgbọ́n nínú ìjọ ó yá mi lára kí n sọ ọ̀rọ̀ márùn-ún òye kí n lè kọ́ àwọn ẹlòmíràn ju kí n sọ ọ̀rọ̀ kí ilẹ̀ kún ní èdè àjèjì lọ. ará ẹ má máa ṣe bí ọmọdé nínú èrò yín ó yẹ kí ẹ dàbí ọmọdé tí kò mọ ibi ṣùgbọ́n kí ẹ jẹ́ àgbàlagbà nínú èrò yín. nínú òfin ó wà ní àkọsílẹ̀ pé olúwa wípé n ó bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀ láti ẹnu àwọn ènìyàn tí ó ń sọ èdè àjèjì àti láti ẹnu àwọn àlejò síbẹ̀ wọn kò ní gbọ́ràn sí mi lẹ́nu àwọn èdè àjèjì yìí kì í ṣe àmì fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí kò gbàgbọ́ nítorí náà nígbà tí gbogbo ìjọba péjọpọ̀ sí ibì kan náà tí gbogbo yín bá ń fi èdè àjèjì sọ̀rọ̀ tí àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ tàbí àwọn aláìgbàgbọ́ bá wọlé ǹjẹ́ wọn kò ní sọ pé ẹ̀ ń ṣiwèrè ni ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ àsọtẹ́lẹ̀ bí ẹnìkan tí ó jẹ́ aláìgbàgbọ́ tàbí ẹnìkan tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ bá wọlé yóò gbọ́ ohun tí ó jẹ́ ìbáwí àti ohun tí yóò mú un yẹ ara rẹ̀ wò nínú ọ̀rọ̀ tí ẹ ń sọ àwọn ohun ìkọ̀kọ̀ kan rẹ̀ yóò hàn kedere ni yóò bá dojú bolẹ̀ yóò sì júbà ọlọ́run yóò sọ pé dájúdájú ọlọ́run wà láàrin yín. ará kí ni kókó ohun tí à ń sọ. So? nígbà tí ẹ bá péjọpọ̀ bí ẹnìkan bá ní orin tí ẹnìkan ní ẹ̀kọ́ tí ẹnìkan ní ìfihàn tí ẹnìkan ní èdè àjèjì tí ẹnìkan ní ìtumọ̀ fún èdè àjèjì ẹ gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo fún ìdàgbà ìjọ bí ẹnikẹ́ni bá fẹ́ fi èdè àjèjì sọ̀rọ̀ kí wọ́n má ju méjì lọ tàbí ó wá pọ̀ jù pátápátá kí wọ́n jẹ́ mẹ́ta ọ̀kọ̀ọ̀kan ni kí wọ́n máa sọ̀rọ̀ kí ẹnìkan sì máa túmọ̀ ohun tí wọ́n ń sọ bí kò bá sí ẹni tí yóò ṣe ìtumọ̀ kí ẹni tó fẹ́ fi èdè àjèjì sọ̀rọ̀ dákẹ́ nínú ìjọ kí ó máa fi èdè àjèjì bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀ ẹni méjì tàbí mẹ́ta ni kí ó ṣe ìsọtẹ́lẹ̀ kí àwọn yòókù máa fi òye bá ohun tí wọ́n ń sọ lọ bí ẹlòmíràn tí ó jókòó ní àwùjọ bá ní ìfihàn ẹni kìíní tí ó ti ń sọ̀rọ̀ ní láti dákẹ́ gbogbo yín lè sọ àsọtẹ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan kí gbogbo yín lè rí ẹ̀kọ́ kọ́ kí gbogbo yín lè ní ìwúrí àwọn tí ó ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ ní láti lè káwọ́ ara wọn nígbà tí ẹ̀mí bá gbé wọn láti sọ àsọtẹ́lẹ̀. nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run ìdàrúdàpọ̀ ọlọ́run àlàáfíà ni gẹ́gẹ́ bí ó ti rí nínú gbogbo ìjọ ènìyàn ọlọ́run àwọn obìnrin gbọ́dọ̀ panu mọ́ nínú ìjọ a kò gbà wọ́n láàyè láti sọ̀rọ̀ wọ́n ní láti wà ní ipò ìtẹríba gẹ́gẹ́ bí òfin ti wí bí nǹkan kan bá wà tí wọ́n fẹ́ mọ̀ kí wọ́n bi àwọn ọkọ wọn nílé ìtìjú ni fún obìnrin láti sọ̀rọ̀ nínú ìjọ ṣé ọ̀dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti kọ́ bẹ̀rẹ̀ ni àbí ẹ̀yin nìkan ni ẹ mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run bí ẹnikẹ́ni bá rò pé wòlíì ni òun tàbí pé òun ní agbára ẹ̀mí kí olúwa rẹ̀ mọ̀ pé àṣẹ láti ọ̀dọ̀ olúwa ni ohun tí mo kọ ránṣẹ́ sí yín yìí ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá gba ohun tí a wí yìí a kò gba òun náà nítorí náà ẹ̀yin ará ẹ máa tiraka láti sọ àsọtẹ́lẹ̀ ẹ má ka fífi èdè àjèjì sọ̀rọ̀ sí èèwọ̀ ẹ máa ṣe ohun gbogbo létòlétò ní ọ̀nà tí ó dára